سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم أما بعد أيها المستمعين الكرام في كل مكان السلام عليكم ورحمة الله تعالى وبركاته aleykum salaam wa rahmatulahi wa barakatu. tó ká máa dúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá ọba tá a bẹ̀rẹ̀ ètò yìí torí pé ọ̀tún ètò òun náà ni ètò ètò ní èní náà ni ètò yìí ló gorí afẹ́ tá a forúkọ rẹ̀ ní alẹ́ ìzáyà ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tó ti rí pé ààrí kìíní kan fún àyàfi tá a máa dúpẹ́ fẹ́ bẹ́ẹ̀ náà ni lẹ́yìn náà látọrọ àlékún ìkẹsì fún Muhammad sallallahu alayhi wa sallam àwa ti gbọ́ alọ́kùnrin àti lóbìnrin tá a jẹ́ mùmínì kú ọjọ́ Jímọ̀ tèmi àtúkù àmójúbà ètò yìí tó ń gbéraṣẹ́ léni tuntun yanyan ni òun náà la pè ní Al-Hidayah ibi tá a sì máa láǹfààní àti pàdé àwọn àgbàlagbà àfà lórí ètò yìí Sheikh Dr. Abdulrasheed Abdulbar Salman Buwait àwọn ti wà níkàlẹ̀ báyìí láti máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ọlọ́kan òjọ̀kan ètò ìjẹ̀mọ́ ìdájọ́ Islam lórí ètò ìbákan náà a tún máa láǹfààní àti pè wọlé ká béèrè nínú ìbéèrè tí bá ń tawọ́ tasẹ̀ nínú wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́lọ̀ mọ́sà kan lọ́wọ́. àwọn onígbọ̀wọ́ ètò yìí àwọn náà ni àlùfáà wa tí wọ́n ṣe ní ìrántí bàbá wọn Abdulrahim Alàgbé Ẹlẹ́mọ àti màmá wa Munirat Jimoh Owójùtì inshallah rahman àwọn ni wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò ìtìláníkà máa ṣe kó lè bàa máa jẹ́ ohun tí ọmọ aré máa ń ṣe lẹ́yìn tí kò bá sí àwọn òbí ẹ̀ láyé mọ́ akókalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yìn ẹwà nǹkan dídé sábíkẹ́ẹ̀tì dídé kan kájọ máa gbọ́dọ̀ tó yìí sàlámù alẹ́kùn yà ṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala alhamdulillah ọba alágbára lérí gbogbo nǹkan ọba tó jẹ́ pé ó jàre wa lórí gbogbo nǹkan nínú ààrẹ rẹ̀ tó jẹ lérí wa òun náà ni wípé ó gbà tí ó dá wa sáyé ó ti sọ fún wa pé òun ọlọ́run subhanahu wa ta'ala òun ó dá wa sáyé òun sì pa wá. tó bá jẹ́ sí pé ẹnu pé ó dá wa sáyé nìkan ló fi mọ̀ wá tí ò fi mọ̀ wá wípé òun ó pa wá a lè sọ wípé kò jàre lórí wa ọlọ́run ti jàre ọlọ́run lémi ọlọ́run ní khalaqal mauta wal hayata ọlọ́run ní méjèèjì ilẹ̀ mi ọlọ́run dá bí mo ṣe dá kéèyàn wà láàyè bẹ́ẹ̀ náà ni mo dá kéèyàn kú. Alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa ọlọ́run ní òun ní ọba lẹ́yìn a'udhu billahi minash shaitani rrajim. a'udhu billahi minash shaitani rrajim. Alladhi khalaqal mauta wal haya. Ọlọ́run lémi ni ọba tó jẹ́ pé mo dá ikú. Wal haya. Kẹ́ wáyé kẹ́ ẹ kú, èmi ọlọ́run ọba ni mo dá. Èmi ọlọ́run ọba ń dá yín sáyé. ń pa yín ọlọ́run ti jẹ́ ká mà ó ti jàre wa. Alábí ìkọ̀lẹ́kọ̀lẹ́ máa ń ta wọlé àyà. Ọlọ́run lémi ọlọ́run ni mo dá ikú òun ni mo sì dá ìṣẹ̀mí. Ó fi ń yé wa wípé ọba yìí tọ́ba wa pa wá nígbà tá a ti ń ṣẹ̀mí láyé kò jẹ̀bi wa. Ọba yìí la dúpẹ́ fún látara wípé gbogbo ohun tọ́ba ṣe ájìlùn déédéé ni. kàsábòsí nínú ọ̀rẹ́ òun náà lọ́ba tó jẹ́ wípé ó ní ká wáyé òun lọ́mọ ìgbà tá a bá kú òun bẹ́ẹ̀ ẹ̀ náà ọba yìí lọ́mọ ẹnì kọ̀ọ̀kan wọ wa dáyé nìkan la mà tó lè sọ pé òun tí bàbá òun sunrun òun yá ó nira ọ dáyé ẹni tó òsì nígbà tá à ń dàgbà látó mọ̀ wípé ibi ajá sì rè. ǹjẹ́ wọ́n sọ wá ń gan. ìta ń bá bọ̀ àmọ́ ẹni tó mọ gbogbo yìí ni Allah. Alladhi khalaqal mawta wal hayata. ọlọ́run ní kìíní kejì ẹ̀ liyabluwakum. liyabluwakum ayyukum ahsanu amala. àṣekú ọba ní ká máa kú yìí àṣe déédéé ni lọ́dọ̀ ọlọ́run ọmọ èèyàn máa wò ó pé ni pa wá kama gbili ayi lo lọ. tori wípé àwọn ọmọ èèyàn ò máa fi kíwù maut àmọ́ fi kíwù maut àgbọ́yé tí ń bẹ lára ikú àdàmà. tó bá ṣe ni àní máa rí ikú àní rí bí àdánwò nítorí wípé ó ní fíkìwù tiẹ̀. fíkìwù àgbọ́yé agboye ń bẹ níbi ọ̀rọ̀ pé ọlọ́run ó wa Ọpa wa kèé ṣebi tí wá ń rò ó sí ibẹ̀ kọ́ lọ́mọ ọmọ èèyàn máa wò wípé kankan mọ̀ ń bá bọ̀ tàbẹ́ nìkan bá nkankan lọ ikú wa pa orí bá délẹ̀ kó ṣe débi tọ́fẹ́ a máa parapòrò a máa èyí kú a máa wò wípé gbéyàwó ni gbádùn ìyàwó tọ́lọ́hún fi wá pa á máa dárò pé ikú òsì mẹ́ni Hmm. wọ́n á ẹni tó yẹ kíkú ọ̀pá wọn ò bá ní dè bọ̀. Hmm. o. kódà dábàá rẹ̀ sí àgbàlagbà tó ti dàgbà jù kọ́ sọ wípé òun lọ yẹ kú ọ̀pá. a jẹ́ pé ọlọ́run ní tò lódì àwọn àgbà náà rọ́jú sá. wọ́n ni ó gba ẹni tó kú láyé ikú ni. ikú yọ ọmọ ipò kápẹ́ ká fi ilẹ̀ káyà fi ẹ̀ ká mọ́ pa kò ni ẹjọ́ gbádùn ẹ̀ kó kò ọlọ́wọ́n ọba ti ṣẹ̀dá kákú òun ló mọ ètò fi ṣe bẹ́ẹ̀ píkìwù rẹ̀ ni wípé tá a bá tiẹ̀ ń banújẹ́ lórí ipẹ́ nìkan kú tá a bá gbọ́gbọ́ yé eku ni àti ti ń bẹ lẹ́yìn ẹ̀ ìtọ́ yóò mú bànújẹ́ wá fún wa ni pé kí ni lámarin lọ kàn lẹ́yìn ikú ẹ̀. ìbéèrè tó yẹ ká ìtọ́ yóò jẹ́ bànújẹ́ wa nu hmm. torí pé kèé ṣe pa àkú ọ̀tán hmm. tó bá jẹ́ wípé àkú ọ̀tán ni. tó jẹ́ pé ikú léèrè ẹsẹ̀ báwọn kan ṣe máa wí turikina lakana lè mọ́tò rọ́ àtàkùn lè ayé. ولكن ولكن كنا إذا متنا بعثنا تركنا لكان الموت راحة كل حي ولكننا إذا متنا بعثنا ويسأل بعده عن كل شيء ويسأل بعده عن كل شيء kéèyàn kú òun kó pin ọ̀rọ̀ tí kì í kú tó yẹ ká gbọ́ yé nu bẹ́ẹ̀ nìkan bá kú tá a bá ń sunkún ìtọ́ yọ ọ́ fà ẹ́ kùnú. kèé ṣe látara apá àrímọ́ wọn ti sọ fún ọ pọ́jọ́ kan ọjọ́ kan tó ò ní rí mọ́ tí wọn ò ní rí wọn náà mọ́. wà lóògùn náà èyí nǹkan yẹ kọ́ bẹ́kún. ìdámé ti náà bọ̀ ẹ́ fi náà. èyí tó yá mọ̀ sunkún sí ni pé lámàrin tó lọ kí ni lọ pàdé. Hmm. iṣẹ́ wo ló ṣe é lẹ̀ tí ń lọ bá àjọ wo ló dálẹ̀ dà láàkírà àti ọlọ́kọ́. lọ́dọ̀ ọlọ́run. lọ́dọ̀ ọlọ́run eléhùn ló yẹ ká máa sunkún sí. wàlẹ́ ọkàn náà ìdá mẹ́tìnà bọ̀rin fínà làkàna. toríkìnà. toríkìnà làkàna lè máa ń tó ọ̀rọ̀ àtàkùnlé ayé. tó jẹ́ pé bọ́mọ èèyàn ti kú gbogbo àwọn tó ti lọ toríkìnà wọn ò bí a lè rìn kankan bá a ti sọ tọrọ asọ́di sísì bá a ti sọ sísì tá a sọ di sílé kan sílé kan di pọ́n kan pọ́n kan dàpọ̀ kan bó o la ṣe túnjọ tẹ́ ẹ e bọ́ ojú ẹ̀ tí wọn ọba ní ibi a ní. wàá lóko ọ̀nà ìdá méjì náà torí kí náà làkàna lè má ó tòrọ àrọ àtàkùnlẹ̀ ayé. àwọn pẹ́pẹ̀pẹ́ ibi tá à ń lọ lẹ̀ ni hmm. ibi à ń lọ náà ni àwọn ìdájọ́ tó dìrọ̀ márùn ti ń bẹ lẹ́yìn ipò mi èèyàn gbẹ̀mí mi. kí lẹ̀sìn bí wá kí lójúṣe wa kí ni a fẹ́ ṣe dìgbà tó fẹ́ kú àtìgbò kú tán àti lẹ́yìn ikú ẹ̀. kí lẹ̀sìn bí wá. ó dàbí pé kókòrò yẹn ti tó mẹ́ta báyìí. ibẹ̀ la ń lọ. kí ni n ta ṣe kéèyàn kó tó kú ọwọ́ àtúntò tán àti lẹ́yìn ikú. kí lẹ̀sìn bí wá ìdá mìtìnà torí kìnà. لكان الموت راحة لأيه gbogbo èèyàn ọba ti níṣòro tó bá jẹ́ pé wálé ayé àṣẹmí a sì kú ọba tán bẹ àbákà kún wípé ikú ìsinmi lọ́jẹ́ ó ti lọ bí ìsinmi yẹ̀wò ẹni tó ń pé bàbá lọ bí ìsinmi yẹ̀wò sósinmi gangan sófin rẹ̀ ń sinmi láyé níwájú Ọlọ́run gbé yẹ̀wò kọ́ ọmọ rúfò tó fi sí àyè tó fi sí ìyá lọ lè sinmi yẹ̀ wò tí ń gbóhùn gan bẹ̀ láyé só fúnra ara rẹ̀ só fún ní sinmi káwá pé yóò sinmi lọ́dọ̀ ọlọ́run ọba làkàánà ẹlẹ́mọ́ ó tún rọ̀. ọ̀ọ́dọ́gùn ní ayé làkàánà ẹlẹ́mọ́ ó tún rọ̀. ìta àbákú sọ ni wípé ikú òun ní sinmi gbogbo ẹni tí ń bẹ láyé tí ọba sì béèrè ní fíkì kùnú. bẹ́ẹ̀ yẹn ọba máa banújẹ́ mọ́ banújẹ́ nítorí pé ìyá rẹ kú tọ́ba ti jẹ́ pé ìyá rẹ ọ̀rọ̀ ayé ṣe mọ́ banújẹ́ látara pé ẹbí àwọn kan ló kù yìí táwọn ọmọ tí wọ́n ń ṣèyí lẹ́yìn wọn ìwọ ọmọrún tí wọ́n ń ṣe lẹ́yìn bàbá rẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan ló kú táwọn máa ń ṣe lẹ́yìn. ṣé ń ṣe lẹ́yìn lẹ́yìn wọn kó lè jẹ́ ládàá kí bàbá àwọn àti ìyá àwọn kí wọ́n lè rọre lẹ́yìn ikú wọn. ara dànù pé lẹ́yìn ikú tó tún lẹ́yìn ikú. wàlákì iná ìdá mìtìnà bùrìfìnà. ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà kú ojú èje lọ bá a bá kú tán a máa fẹnu kan díẹ̀ díẹ̀ báyìí bá ṣe gbà wá. wàlákìnà ìdá mi ti nà bọ̀yìn sí nà wọ́n ti àlùbáàdà òwúrọ̀ kò lè ṣẹ́yìn. wọ́n ti àlùbáàdà òwúrọ̀ kò lè ṣẹ́yìn. gbogbo nǹkan ni wọ́n wà bí wá léèrè gbogbo tá a sì láyé wọn bí wá gbogbo nǹkan pátá kò sí tí wọn ò ní bí wá torí pé gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ọ́lẹ̀ èyí àṣẹ dá ọwọ́ alákọọ́lẹ̀ èyí tá a ṣe tí ọ̀dà ọ̀nbẹ̀ lákọọ́lẹ̀ gbogbo ohun tá à ń ṣe láyé lọ́lọ́run ti yàn ti wá àwọn hafizuna àti àwọn tí wọ́n rọ̀ kíbùn àti idun tí wọ́n máa gbogbo nǹkan kíyèsí ọlọ́run níbẹ̀ pẹ̀lú yín àwọn màláíkà kan. ayẹlẹ fàdùn mi ń kọ òlì ilé àlàdéyìn rọkì àti ọlọ́run ní kò sí kíní kan tẹ́ sọ jáde tàbí tẹ́ ń ṣe tá ní fi rọkì bùn àti dún tí wọ́n dùn ó tì yín. àwọn ní gègé ara. àwọn lọ wo ìpìlẹ̀pìlẹ̀ ọ̀rọ̀ àti ti ń dálé wọ́n ní àmọ́ wulẹ̀ pé wọ́n sí méjì. ká rọkìbù ń bẹ lọ́wọ́ ọ̀tún àti èyí tí ń bẹ lọ́wọ́ ọ̀tún rọkìbù àti idún ni hmm. èyí tí ń bẹ lọ́wọ́ òsì rọkìbù àti idún ni. torí de ìta àjọgbọ́yé tí wọ́n fi sàlùkùrán tí wọ́n bá jẹ́ pé ń yàtọ̀ yóò sọ pé rọkìbù ń wá àti idun. kò sọ bẹ́ẹ̀ fún wa ó ní rọkìbù àti idun. yẹni wá àtẹ fi kún ó ní tí ń jẹ́ nínú èdè Ó tí ò ti sí ń bẹ̀ àfi tira wọn ni. ìgbà tí o ti sí mbẹ a jẹ pé èyí ti ń bẹ lọ́wọ́ ọ̀tún rọkìbá àti inú ni tọwọ́ òsì rọkìbá àti inú ni Ọlọ́run ní kò sí tẹ sọ láyé. rọkìbá àti wọn bẹ pẹ̀lú yín tí wọ́n ń kọ́ gbogbo ohun tẹ́ ń ṣe ti ń bẹ lẹ́yìn ojo ju ẹ̀fà lọ eje, ẹjọ, ẹ̀sán ẹ̀wá máa ka lọ débi tá a lè ka tán ọ̀nbẹ lẹ́yìn ikú. ń pa wá tá a fẹ́ máa ṣe pẹ̀lú ni torí wípọ́ mi ọmọ àwa máa mú wa máa bànújẹ́ pé bàbá tá a ti rí ti ń ṣe wá láǹfààní tá a ń jèrè dáadáa lára rẹ̀ àrí nǹkan ṣe wá pé nǹkan ṣe ọ́ tó sin lọ́wọ́ ọba ń bẹ nǹkan ò sí ọ́. Hmm. ẹni tí nǹkan ṣe òun lẹni tí èèyàn rẹ̀ kú tó jáde láyé láì sin lọ́hùn kódà kó ní gbogbo ayé nǹkan ṣe torí mọ́tògùn ni a ní ìmọ̀líyà. alága ní ìsúlẹ̀ níjọ́ náà gbogbo ẹni tó ní nǹkan láyé tí o fi sin lọ́hùn tí o sin lọ́hùn láyé òun gan góòrì tí ń bẹ lẹ́yìn òkú yọ sọ pé gbogbo ohun tí mo ní láyé yìí máa tógo ní àníbàníyà. gbogbo mi ṣe pọ̀ tó kọ̀ rọ̀ mí kankan kọ́ tiẹ̀ lè lọ nínú ohun tí mo ṣe láyé kọ̀rọ̀ lọ́rọ̀ kò tí lọ. alákà ní tòlẹ́tòlẹ́ gbogbo agbára tí mo ní láyé mo lè sọ òkè dílẹ̀ kò sí ní tá a tẹ̀ tí ọ̀yanu kò sí ń tà lù tí Ọ̀yọ́ nígbà wà láyé ah, òun ló ah, wá ah. yẹpẹrẹ lálìkí àmọ́ báyìí nítorí wípọ́ lọ́wọ́ ọmọ ẹnìkan àfẹnitọ́ bá ń ṣe inna ẹni tẹ́yìn ń wò láyé pé ọ̀jẹ̀ nkankan ó lè jẹ́ bàbàrà níwájú ọlọ́run wa kánà hmm. fi dúnìyà àkìrọ̀. الكرام يبوأ منزلا نجوب الكرام وسخص كم كم كم سخص واو رباني وربا سخص mélòó mélòó melo melo mélòó mélòó èèyàn tẹ́yìn ọ̀kà kún láyé kánà fi dúnìyà àkìrà tẹ́ ẹ bá rí tẹ́ ẹ tiẹ̀ ní gbójú wo lẹ́ẹ̀kejì tí ò lè dúró wájú yín kó béèrè nǹkan ká ẹ lè náwó nǹkan kan sí kí ayé kánà fi dùn àkìrọ. ẹni yẹpẹrẹ ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ yẹn pàtàkì ní ṣe ìlà lójú bàkìrà mi ló bá wà ó máa ń zìlà lójú bílẹ̀ kìrà. yóò bá wà ó máa ń zìlà lójú bílẹ̀ kìrà mi. tó bá dijọ́ alikiyama ẹ wà á ríru wọn ẹ rìn wọn ní manzila nujubul kiram. yorùbá wà ó manzila nujubul kiram mi. yorùbá wà ó manzila nujubul kiram. ààyè ààyè àwọn ẹni ńláńlá àwọn tí ń jẹ nǹkan láyé láàyè àwọn ṣúhàdá wọ́n sọ́ọ̀lì hìn àwọn àwọn ànábì ọlọ́run lẹ́ẹ̀bárù wọn. wà á súnà òòlà ìkàrọ̀ fi. ayé ẹlẹ́mọ̀ bá rú wọn nítìtorí pé wọ́n gbáyé wọ́n ṣeré bọ́lọ́hún bá ṣèdájọ́ ká máa kú déédéé ló fi ṣe lórí wa nítorí wípé bá a bá kú ó fi kẹ́ àní bẹ́ẹ̀ èèyàn bá ṣàyé tí ò kú ẹ̀yin náà padà rí ẹ̀ ní lè jókòó tì mọ́ torí yóò ti yí padà nítorí wípé ọlọ́run lóhun dá wa mí ní asẹ́nìtẹ̀ kọ̀wé àgbékalẹ̀ ńjọ́ tó dẹ́nì kọ̀ọ̀kan wa tó bá rí fọ́tò ògbà kékeré wá yẹ̀ wò ìwọ náà wá wo kò tọ́ wà lónìí ṣe ọ̀dàgbà ó ni kò dà mọ́ ni kò dà mọ́ rọrùn kéèyàn ó tún di kó tún wà nípò àgbàlagbà ọwọ́ àmọ́ rí fọ́tò gbà kékeré ọmọ gbà ah, èmi náà ni bó ṣe máa jó díẹ̀ díẹ̀ nu bó ṣe máa jó rẹ̀yìn nìyẹn. ọlọ́run ní bá ṣe máa ti ọmọ èèyàn díẹ̀ díẹ̀ tí ó fi bọ́ lẹ̀. tí ó fi ìdẹni tó je pé bọ́ọ̀ bá rí ọmọ wò pé sí ìyẹn ni àbínàkì. Allahu Akbar alágbájá ah, rèé. sóòní. ni yí ẹ. sọlá máa ìyẹn rí àbínàkì. ọlọ́run wá ní káyọ̀ tó máa fi èèyàn wẹ́ràn ko ẹjẹ́ mu kú olórílẹ̀. Hmm. ikima ti mẹ níbi kúnu tó bá jẹ́ pé ìkìdá àgbàlagbà nípa ni àbá máa pé àá akódà tún máa fi ṣe ṣùgbọ́n torí wípé kò fi mọ alágbàlagbà mọ tí bá ń ṣe wá kù bẹ́ẹ̀ tá à ń dàgbà tá à ń dàgbà tá à kú ààrẹ lomi ọmọ èèyàn ẹ fi wẹ́ranko. òun àṣàfẹ́ lomi fi wá mú wa kú o wa mẹ́ni. wípé láyé àárí bákan náà bákan náà sin bá a bá wá lọ bẹ́ẹ̀ ẹni tí ń ṣe bí lọ kò sí nǹkan kan tí ó jèrè bí ẹni ó lọlé ayé lọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ó jèrè dáadáa rẹ̀ ayé yìí ò ní nítumọ̀. kò lè nítumọ̀ àfi kẹ́ni tí ń ṣeré kó níjọ́ kan tí ó dùn wájú ọba rẹ̀ tọ́lọ́run ó kórè rẹ̀ fún. kẹ́ni tí ń ṣe bí kó níjọ́ kan tí ó dùn wájú ọba rẹ̀ tọ́lọ́run ó kó sẹ́ rẹ̀ fún. òun ló bí kú afa anajẹ alòlè mùsùlùmí mẹ́lẹ́kùn ẹ rò pé ti wá bí ìdájọ́ tiyín ni lẹ́jẹ́ alùlẹ̀ mùsùlùmí nàkálímù jìrìmí ẹ pe pé bípò kì í ṣe sáyé tó ṣe rúdurùdu lọ bẹ́ẹ̀ náà ni ó sì lọ firi níwájú èmi ọlọ́run yóò wá rò pé bákan náà lòun rí àtẹ̀yìn tẹ́ ẹ lẹ́yìn òní jẹ́ wá tọ́jọ́ pé ẹ gbádùn láyé torí ipa ẹ aráàmù àtẹnitọ́ wá aráàmù láyé máa wò wípé sọsẹyìn. sọsẹyìn ẹ bá ti gbádùn ẹ bá ti gbádùn lọ. náà bá rí ìyá tó ṣe láyé yóò béèrè kó tó padà. ọlọ́wọ́ pé kẹlá iná ha làkẹ́límọ̀ tún wà kọ́ ìlú wa wà mí wà rọ ìhìn bàrìsà hun ìlà ayá o. nígbà sọ fọlọ́run bá mi rí òun ọlọ́run dá mi padà sáyé kẹ́mi náà lọ́ọ́ máa ṣe dáadáa tí wọ́n ní ká máa ṣe láyé bí máa tara nínú tí mo ti fílẹ̀ tí ń ṣe ọlọ́run wọ́n sọ pé kẹlá ó lè padà mọ́ ọ̀rọ̀ kan lásán tó ọkàn ń pa lálẹ́nu lásán ó lọ̀rọ̀ tó ń sọ kò wúlò mọ́. wàrọ̀ iye ń bàrẹ̀ zàkùn ìlà. kárọ̀dá mú gbólóhùn lọ́ọ́ dìgbà tó bá kàn án. ọlọ́run ní wàmí wàrọ̀ ìhìnbà rìzákù bẹ́ẹ̀ yẹn bá ti kú tán láàrin ìwà àtẹni tó tún bẹ láyé àti dágàgá àti dí àgàgá máa ń yẹ ẹ lè ríra yín má kọ sàkúdà hmm. hmm. àyà ni ó di hàn àkúdà ò sí lẹ́nìkan ti kú ẹ tó apá ẹ rí ọlọ́run ti ní bárísà ò ti wà àgàgà ti dín yín tẹ́ ẹ bá tó ríra yín ti sẹ́yìn bá papọ̀ ọ̀dàlì kí a mọ̀ ọlọ́run. alhamdulilayi ká máa kí àwọn àlùfáà wa kú ohun láti bíi ogún ìṣẹ́jú sẹ́yìn tó bá ti pé ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ni ètò yìí ni aporúkọ ní àlìdáyà èyí tí àwọn ọmọ bàbá wa abdulrahim alàgbé ilé ẹlẹ́mà alágbẹ̀dẹ bàbá wa alhaj abdulrahim alàgbé alágbẹ̀dẹ ẹlẹ́mà àti màmá wa monirat jimá owó tu, owó jù tí láti ilé ẹlẹ́mà bákan náà tí wọ́n so nígbòwọ́ rẹ̀ kọ́ máa jẹ́ àtìsí ládá fún àwọn òbí wọn tí wọn ò sí láyé mọ́ sẹ́gbẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ Mikel Abdulgani àdìgbò ọmọ alúkèrè wa òun náà látọ́kùn ètò tí ń lọ láìpẹ́ lọ́wọ́ ábàbàní sílẹ̀ lẹ́yìn ẹ̀rọ tẹ́ ń gbé ètò láti ilé kẹ́ẹ̀lẹ́kè wá láti béèrè kéyìí béèrè tí bá ń tọwọ́ tasẹ̀ nínú tẹ̀yìn náà àwọn fáwọn bá á fojú òkú lẹ̀ ẹ lè pè wá sórí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yìí zero eight zero six nine one four six one nine four lẹ́ẹ̀kan zero eight zero six nine one four six one nine four òun náà ni ojú òkú tí ẹ pè wá sí ayakumola barusahu ìlàbọ̀rọ̀ ni. èyí tá à ń bá lọ ká sọ̀rọ̀ bàrìsà wùsọ̀wọ́ náà a fẹ́ mú ọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ kú ká fi wọlé tọ èèyàn palẹ̀ àti kú mọ́. nígbà tá a bá ń lọ ń ọ̀rọ̀ ó pèrè jáde nínú ọ̀rọ̀ bàtà nínú àwọn àdájọ́ tó dìrọ̀ mọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́run ọlọ́run ọba ni san àwọn onígbọ̀wọ́ lọ́sàn wọn lẹ́sàn dáadáa kò ní jọ́ rẹ̀ wọ́n yóò lè jẹ́ kí ọ máa lọ bẹ́ẹ̀. torí ìgbìyànjú ni o ìyànjú ni. kọ́lọ́ ń jẹ́ ká tún rá àwọn èèyàn tí wọ́n tó kọ́ sí dáadáa bí tiwọn náà lẹ́yìn Ramadan lẹ́yìn Ramadan <laughs> torí ìbéèrè tá a máa ń béèrè pé lẹ́yìn Ramadan kí ló tún kù. ohun tó tún kù náà láti lè ẹni lérò lẹ́yìn Ramadan pé kò tiẹ̀ sí lẹ́yìn kẹtẹ́mọ́. alhamdulilayi ọlọ́run bá ní san onígbọ̀wọ́ lẹ́sàn dáadáa ọlọ́run ti júwe àti ta ara àdùkúránù m mọ òye ti ń bẹ pa kéèyàn kú tá a bá ń sọ̀rọ̀ ọkú yìí ẹni ọlọ́run ní kullu gbogbo bá ti ń mí ó èèyàn ni ó ẹranko ni ó ẹyẹ ni ewé ni torí ń mí ni ń mí gbogbo tí bá ti ń mí ó ní irinṣẹ́ mímí kálukú ní ọjọ́ra wọn ó ní tí kálukú fi mí ọlọ́run ti ní gbogbo tí òye ti jọ́ igi náà ní ti fi ń mí àjẹ́ pé yóò kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni igi náà ń kú. yóò kú. ń kú torí pé òun náà mí òun náà ń dàgbà. yóò kú gbogbo ohun tí bá ti ń mí òun la ti dájọ́ kulé lórí kúlù náà fún sí lọ́lọ́run pé kúlù gan fúnra rẹ̀ ó ṣe ìfádà wùmọ́ àtúwáfì ti nákàrà àtúnfi sí. àtúnfi tí nàkàrà èyí ò ti yáwọ ọmọ akẹ́ obi yá pé kò sí ta dá sí. tí bá ti mí tí bá ti jẹ́ mi ọlọ́run ní dá ìka tòlẹ́mọ́ ó tì. yóò tọ́ kú o ikú ọ̀pá àlùmọ́tò bàbá wa kú lo náà sì dá kílò yàrá ìta ṣe rí abádàlẹ́mọ́ ó tì ń darí. يا ليت شريبا للموت من داري الدار جنة عدن إن عملت بما يرد الإله فإن خلفت فأنت náà bí ẹ tún zero zero three two eight zero six nine eight two lẹ́ẹ̀kan sí alimọ́wútú bá three two eight zero ojú ọ̀nà kan ni kú six nine eight two èyí tẹ́ bá pè nínú méjèèjì ìdúpọ̀ gbogbo èèyàn pátá gbogbo èèyàn pátá àti ti mi ní ó gbójú ọ̀nà kú kọjá. aláìta rí yaba mọ́ òtí mi dárí. يا ليت شيري بعد الموت من دار àwọn tí wọn máa fi kírun kúnnu òun ọ̀sọ́ pé máa kọ́bùlà lè mọ́ọ̀tì mi ń darí ó ní máa bá dàlí mọ́ọ̀tì mi ń darí. àbílẹ̀ nìkan sókè àtúntò pé mm, jẹ́ ká ká ìpè. salamu aleykum. naam kí lorúkọ yẹn láti bọ̀lẹ̀ tí ń pè wá àlìdáyà lè tó ti ń lọ láyé lọ́wọ́lọ́wọ́ orúkọ yẹn ni abdulwazi láti fèésù na kí ni ìbéèrè fún àwọn afa wa. ẹ̀mí ẹ̀mí bèrè mo kàn fẹ́ kí àwọn afa pé ọkùn ìgbìyànjú ọlọ́ọ̀bà ọlọ́gbìnrin àti àwọn ní ẹ̀sán pẹ̀lú. àmín jazakumullahu khairan ọlọ́ọ̀bà ni sẹ́yìn náà lẹ́sàn-án rí o. ẹni tó ṣe nípa òwe ìdè náà ọlọ́ọ̀bà yóò máa bá a fò fún wa. àmín ni Allah. iṣẹ́ ìwò náà kò ní jóná o. àmín ni Allah. ẹ̀sìn jazakumullahu khairan. يا ليت شعري بعد الموت من داري يا ليت شعري بعد الموت ẹni tó mọ àgbọ́yé kùnú oní ọlọ́run oní yá lẹ́tà sírí ẹ wá bá ń káàánú ẹ káàánú mi níbi mo bórin dé yìí mo ti bórin débi ikú. yá lẹ́tà ṣe rí yaba dálé máa ò يا ليت شعري بعد الموت من داري يا ليت شعري بعد الموت من داري ẹ wá káàánú mi lórí ibi mo bá orin kéwúdé bàdàlí mọ́tì tí ń bẹ lẹ́yìn tá bá kú tán ni ẹja jọ wò mí ń darí ṣé ń tún rí lé gbé bí mo ṣe ń gbélé nígbà mo wà láyé kí n tó kú tẹ́lẹ̀ tún bẹ lọ́hùn àdàrò jana tó a di ní ilé bẹ lọ́hùn ṣùgbọ́n nù sẹ́tẹ̀ èèyàn bá ṣe ni ó ti ní gbé àdàrò jana tó a di ní iná mi tàbí máa yorùdélé láhàfà iná kàlàfùtà fanáàrù. يرد الإله فإن خلف تفنار الدار جنة عدن inú ilé tí ń bẹ lọ́hùn òun náà làlìjáná ọlọ́run ọba tó ṣe déédéé iná àmì tàbí máa. tí èèyàn bá ti gbáyé ṣe dáadáa nínú tí ọyọ ọlọ́run nínú fàyínlẹ́kà láfútà ṣùgbọ́n tó o bá ti ṣe ń tọ́ yàtọ̀ sí ìyọnu ọlọ́run fanáàrù ilé iná náà ń bẹ lọ́hùn ọlọ́run mọ̀jà wọná ọlọ́run ṣàánú wa. a àlùfáà wa ní àti àárọ̀ tí wọ́n ti ń bá ní sọ̀rọ̀ nípa kí ni ń bẹ kéèyàn tó kú àtìgbà tọ́mọnìyàn bá kú àti lẹ́yìn ikú gan kọ́lọ́mbà ní sàn wọ́n ní ẹ̀sùn lórí lẹ́ẹ̀kan sí i àwọn onígbọ̀wọ́ ètò yìí àwọn náà ni ọmọ bá wa Abdulrahim alágbẹ̀dẹ ẹlẹ́mà eh, láti ìlú wò pẹ̀lú ìyá wa náà eh, Munirat Jimá Owójùtì eh, láti ilé alágbẹ̀dẹ kọ́lọ́mbà ní fi sàrà àkọ́bá ní fi bá wọn lógo ọlọ́run ètò yìí gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ òní ọmọ àgùrà ẹfẹ ògo ọlọ́run tá aago mẹ́fà ti dùn títí fi máa di aago mẹ́fà àbọ̀ àwọn àlùfáà àti ẹ̀tùmọ̀ bá pàdé lọ́jọ́ mẹ́jọ àwọn náà ní sheikh wa dr abdulrasheed abduljabar salman buwaib ẹ̀tùmọ̀ pàdé tọ́ba lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run insha allah rahman tẹ́yìn bá lé àwọn àbẹ́ẹ̀kì dáre béèrè ẹ lè máa tẹ̀ sórí àtẹ̀ṣẹ́ wa sórí nọ́mbà yìí zero eight zero three two eight zero six nine eight two insha allah rahman lọ́jọ́ mẹ́jọ àti láǹfààní àti máa dáhùn ìbéèrè yín títí ọjọ́ mẹ́jọ tààtù láǹfààní àti pàdé lórí ètò yìí eh, mikael abdulgani adigun السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته